الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيباتي أتكا أرولون أرولون لدعوة tí ó wá ní àyà kẹrìnlélógún nínú suratul Isra a'udhu billahi minash shaitanir rajim واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ìtọ́lọ́wọ́n bá ti pé ọmọ gbogbo ọmọ lọ síbi kí wọ́n jẹ́ni tí ó máa tẹríba fún àwọn òbí wọn kọ́ mọ́ máa wúra wọn àwọn tó bá kan àwọn jẹ́ bá kan pẹ̀lú àwọn òbí wọn lópin ìgbà tó bá ti jẹ́ pé tí wọ́n ṣe tí wọ́n fi tẹríba sáwọn òbí wọn kò bá ti takùtọ̀ lọ́hùn kò bá ti takùtọ̀ anábì sallallahu alaihi wa sallam ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ó tún wá kọ́ wa bá sì máa ṣàdúrà fáwọn òbí wa lọ́yà tá ti dàgbà tá ti dògbó lójú wa àbí lẹ́yìn ìgbà kan ti kú ọlọ́run ni a máa ṣàdúrà pé waqul rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kí àwọn méjèèjì kí ẹ bá ti ṣe ṣètọ́jú mi ní kékeré àwọn ìgbà wá wá wá lóríṣiríṣi tí wọ́n tọ́ka sí kó ti ṣe pàtàkì tó kíkẹ́ kéèyàn jẹ́ ẹni tí yóò máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀. wọn nínú ẹgbà wọrọ kan ikú anabi sallallahu alaihi wa sẹlẹ nínú ẹgbà wọrọ tí imam ahmed tó gbé jáde wọn ni wa man adraka walidayhi aw ahadahuma fadakhala an-nar fa'ab'adahu Allah ẹnikẹ́ni tó wá filẹ̀ bá bàbá àtìyá rẹ̀ láyé tàbọ̀ kan nínú àwọn méjèèjì nìkan lọ bá láyé. tó wàá ṣe ọ̀tara wọn ṣe ní tí ó mọ ọ̀rọ̀ àlùjáná wọ̀ tó fi wá wọná àjẹ́ pé kí ọlọ́run ẹlẹ́dàá wa kó gbé ọ jìnnà ẹni kíkọ́ lọ́wọ́ kọ̀ ẹni tó jẹ́ pé ẹni tó lè fi ọ̀rọ̀ àlùjáná wọ̀ orí ṣùgbọ́n ṣàmúlò rẹ̀ dáadáa nínú àwọn ìgbà wa mi náà ọ̀rọ̀ tó tún jọ bẹ́ẹ̀ tún wá ẹgbà wa mìíràn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó tún jọ bẹ́ẹ̀ ó tún wá bí àpèjúwe ẹgbà wa eléyìí òun náà wá nínú nǹkan tí alimami Muslim àti àwọn míì kan gbé jáde látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam oní rọ́gìmà rọ́gìmà ànf rọ́gìmà ànf rọ́gìmà tọ́mà rọ́gìmà ànf. رجل أدرك والديه أحدهما أو كلاهما عند الكبر ولم يدخل الجنة ọlọ́run kò fi mọ́ ẹ̀ kò fi gbolẹ̀ lẹ́yìn náà kò fi mọ́ ẹ̀ gbolẹ̀ lẹ́yìn náà kò fi mọ́ ẹ̀ gbolẹ̀ tání ẹnìkan tó sọ yìí pé ó bá bàbá àtìyá rẹ̀ ó bá wọn láyé ọ̀kan ló bá nú àwọn méjèèjì ní àbáwọn méjèèjì lẹ́yìn tí wọ́n ti dàgbà tán ti dògbó ṣùgbọ́n tí ó wà lìjẹ̀nà eléyìí túmọ̀ sí pé ìgbà tí àwọn òbí wa ti dàgbà yẹn wọ́n bùkátà mójútó ìtọ́jú tó ga látọ̀dọ̀ àwọn ọmọ ìtọ́jú àti àmójútó tẹ́ bá wá ní lórí òbí yín tó ti dàgbà báwọn yóò ṣe sábàbí kẹ́ tètè rà lìjẹ̀nà wọ̀ nínú ẹ̀gbà wa mi ẹnìkan. هو أبا النبي صلى الله عليه وآله وسلم أنه إبوا مالك ابن ربيعة الساعدي وني بينما أنا جالس عند رسول الله صلى الله عليه وآله وسلم إذ جاءه رجل من الأنصار فقال أني بقى كانت موجوك صدى النبي صلى الله عليه وسلم لو كنت كاننا على مدينة فبابا النبي صلى الله عليه وسلم يا رسول الله هل بقي علي من بر أبوي شيء بعد موتهما أبرهما به sẹ́ǹkà ká sẹ́kù tọ́jọ́ra ẹ̀ lẹ́mi lórí nínú kásì dáadáa sóbì méjèèjì tó yẹ kí n tún máa ṣe sí wọn lẹ́yìn ìgbà tó ti kú bí. anabi sallallahu alaihi wasallam ní na'am bẹ́ẹ̀ ni khisalun arba'a àwọn ìwà mẹ́rin kan wà àwọn ìwà mẹ́rin kan wà eléyìí tó ṣe pé ó tún sẹ́kù tó ọmọ ẹ̀sìn fóbi rẹ̀ as-salatu alayhima alákòókò ni kó máa ṣàdúà fún kó máa ṣàdúà fún àwọn òbí rẹ̀ wal-istighfaru lahuma kó sì máa tọrọ fún wọn. wa infadhu ahdihima àwọn àdéhùn tí àwọn òbí rẹ̀ ti ṣe kó tó di pé wọ́n kú kó máa mọṣẹ́ lẹ́yìn wọn. bákan náà wa ikramu sadiqihima kọ́ máa ṣàpọ́nlé ọ̀rẹ́ àwọn méjèèjì ọ̀rẹ́ bàbá rẹ̀ ni ọ̀rẹ́ ìyá rẹ̀ ni kọ́ máa ṣàpọ́nlé wọn. wasilatu rahim allati la rahima laka illa min qibalihima kó sì máa sokun ẹbí pọ̀ àwọn mọ̀lẹ́bí tó ṣe pé ò ní mọ̀lẹ́bí kankan tí ì bá ṣe lágbọn bàbá àtìyá rẹ̀ lágbọn bàbá àtìyá rẹ̀ náà ló ti ní mọ̀lẹ́bí tí ò bá sí bàbá tí ò bá sí àtàwọn ọba tí ò mọ̀lẹ́bí ẹnìkan tó o máa sọ àwọn okùn ẹbí yẹn pọ̀ à ń jẹ́ pé bàbá àtìyá rẹ lójú ọ̀tá máa wọn bàbá àtìyá rẹ lójú ọmọ wọn. فهو الذي بقي عليك بعد موتهما من برهما eléyìí ni tó ṣẹ́kù lórí rẹ tó máa ṣe ní ìgbọ́rọ̀ sóbì rẹ lẹ́nu ní ṣíṣe dáadáa sí wọn lẹ́yìn ìgbà tán ti kú. tọ́ léyìí túmọ̀ sí pé a ò gbọ́dọ̀ tán rárá jẹ́ àwọn tẹ́lẹ̀ basubasu káwọn ṣẹṣẹ kò sírò wa káwọn mójútó lórí àwọn òbí wa. ẹgbà wa yìí òun náà tún wá òun náà fẹsẹ̀ rinlẹ̀ ẹgbà wa yìí ó wá láti ọ̀dọ̀ muhawiya ibnu Jahima as anajahima anna jaa ila nabi sallallahu alayhi wa sallam bi Jahima. bàbá muawiya yìí النبي صلى الله عليه وسلم، فقال يا رسول الله، ya النبي، ó ní ra anabi aradtu al-ghazwa wa ji'tuka astashiruka mo fẹ́ kópa nínú ogun pẹ̀lú wa anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n mo wá láti wá gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ faqala anabi sallallahu alayhi wa sallam sọ pé fahal laka tó um? níyàlá yìí wala na'am ó ní bẹ́ẹ̀ ni mo níyàlá yìí. فقال ألزمها إن لو بايع سدوت فإن الجنة تحت رجليها ترجع الجنة أبي أسأل مجج قلنا له ثم الثانية جاهمة وابانا بمداكج وتسبيري كنا ثم الثالثة وتوا مداكتا وتسبيري كنا في مقاعد شتى láwọn àyè ìjókòó ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ pàmìtìlẹ̀ hàdà kọ́ irú tó wí náà níbèrè tó ṣe irú dáadáa nàbì sí dáadáa là nàbì tó fún ìlọ báyà rẹ kò sì tó tì nítorí pé àlùjáná ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ méjèèjì fún ìwọ ọmọ rẹ torí ẹ ìdọwọ wa ká gbìyànjú láti rí i sí àwọn òbí wa wọ́n wá nínú ẹ̀gbọ́n wa láti ọ̀dọ̀ ẹnìkan mẹ́mbẹ́ni Yarbu'a ó ní ataitu an-nabiyya sallallahu alayhi wa sallam mo wá bá nàbí sallallahu alayhi wa sallam فسمعته وهو يكلم الناس يقول mo gbọ́ sànàbì nígbà tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ mo gbọ́ tó sọ báyìì. oníyẹ́dùn mọ́ọ̀tẹ́lẹ̀ ọ̀lẹ́yà ọwọ́ afúnni ló ga ọwọ́ afúnni ló jẹ́ ọwọ́ tó ga ọwọ́ ẹni tí ń gbà ńkọ́ máa ń jẹ́ ọwọ́ tó rẹlẹ̀ tọ́ ummaka wa abaka wa ukhtaka wa akhaka thumma adnaka adnaka torí náà ìyá o ìyá rẹ ẹni tó mójútó tó o máa ń náwó lé lórí ó sì kọ́kọ́ sọ pé ọwọ́ afúnni òkè ló máa ń wà ọwọ́ á ní ìyá rẹ wà àbáàkà bàbá rẹ ìyá rẹ àti bàbá rẹ wà ọ̀kùtàkà ọmọ ìyá rẹ lóbìnrin wà àkàkà ọmọ ìyá rẹ lọ́kùnrin túmọ̀ ẹ̀dẹ̀náàkà ẹ̀dẹ̀náàkà lẹ́yìn wọn làwọn tó tún súnmọ́ àtàwọn tó tún súnmọ́ eléyìí túmọ̀ sí pé màdàbà fẹ́ ná ètò lé nínú owó wa wà yas'alunaka madha yunfiquna qul al-'afw wọ́n máa bí wa anábì sallallahu alaihi wasallam léèrè nípa kí làwọn lè máa ná sọ fún wọn pé ntọ́ bá lé ntọ́ bá lé sí bùkátà yín nínú owó tẹ ẹ ní náà lẹ́nà tẹ tí wàá fẹ́ ná ìyá yín là kọ̀kọ̀ bàbá yín ọmọ ìyá yín lóbìnrin ọmọ ìyá yín lọ́kùnrin lẹ́yìn náà àwọn míì tó tún súnmọ́ yín àwọn míì tó tún súnmọ́ yín àwọn míì tó tún súnmọ́ yín. ọlọ́run ẹlẹ́dàá kó fi wá sí dáadáa fáwọn òbí wa méjèèjì kọ́lọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa kó jẹ́ kí àwọn ẹni tí wọ́n bá ní òbí láyé kí wọ́n túká pẹ̀lú àwọn òbí wọn lálàáfíà kí wọ́n sì rí dáadáa ṣe sí wọn ilé ìtọ́lọ́run ọba tí ó ṣe ní sábàbí àtìrá àlùjáná wọn àwọn tó bí wá ti kó kọlọmbà àforíjì wọn kọba kẹ wọn kọba gẹ wọn rabbukum ọlọ́wọ́n bá nínú àyà kẹẹ̀dọ́gbọ̀n ó ní rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin فإنه كان للأوابين غفورا ẹlẹ́dàá wa ni ẹlẹ́dàá yín a'lamu ma fi nufusikum náà ló ní ìmọ̀ jù nípa ti bẹ nínú ẹ̀mí oníkàlùkù yín níta ń sọ nínú ẹ̀mí yín nínú ẹ̀mí gbogbo ẹ̀ pátá ọba lọ́mọ jù ọmọ jù ẹ̀yìn gan lọ tẹ́wọ́n ló da yín náà ló sì da ń ló rírò tẹ̀ ń rò rabbukum olúwa ẹlẹ́dàá yín a'lamu máa fi nufusikum wọn náà ló ní màjò nípa tí ń bẹ nínú ẹ̀mí yín gẹ́gẹ́ bí anabi Isa aleyhi salam ṣe ti ṣe sọ lọ́jọ́ gbẹ̀ndà al-qiyama nígbà tó lọ́n sọ fún yín pé ya Isa idh qala Allahu ya Isa ibn mọ́ríyàmù. أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله وهو عيسى وما مريم سوى لو صفاوية وأمي واتياري لولم مجمي يتسي الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك وني والله kò tọ́ sí mi kí n sọ nǹkan tí ò tọ́ sí mi kò tọ́ sí mi torí pé wọ́n lọ́n in kuntu qultuhu faqad alimta tó wá pé mo sọ náà ni wọ́n lọ́n ti mà ó ti mà pé mo sọ àbí ń sọ torí pé wọ́n lọ́n ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsik innaka anta allamul ghuyub wọ́n lọ́n wọ́n lọ́n máa ti bẹ́ẹ̀ nú ẹ̀mí mi ẹ̀mí ọ̀ máa ti bẹ́ẹ̀ nú ẹ̀mí wọ́n lọ́n wọ́n lọ́ba tó nímọ̀ nípa gbogbo ń tọ́pa náà torí de eléyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ló máa ti ń bẹ nínú ẹ̀mí oníkálukú wa bẹ́ẹ̀ dé yan re bẹ́ẹ̀ dé yan re ẹ̀ sọ́lọ̀ ẹ̀ lè fi funfun kẹ́ fi pe dúdú fọ́lọ̀ ẹ̀ lè fi dúdú kẹ́ ẹ̀ fi pe funfun fọ́lọ̀ ẹ̀ sọ̀lẹ̀ xìí tẹ́ ni re ọlọ́mà tẹ́ bá ìdàkejì kọ̀pá mọ́sọ́lọ́ fẹ́ innahu kana lil awwabina ghafura dájúdájú ọlọ́run ọjọ́ ẹni tí ó ṣe àforíjì fún àwọn ẹni tí máa ṣẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ lẹ́ni tó pa ní tí ọ̀dà tì tó gbájúmọ́ nǹkan tó dára. Sa'id ibn Jubair rahmatulahi alayhi àgbà nínú àwọn olùmọ̀ nínú àwọn tabi'in. ون هو الرجل تكون منه البادرة إلى أبويه وفي نيته وقلبه أنه لا يؤخذ به وني آي ربكم أعلم بما في نفوسكم ọlọ́run لما أنتم ti ń إني آي آي yín ní ayọ̀ yóò máa gbìyànjú yóò máa yára gbìyànjú àti ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì àmọ́ tó ṣe pé nínú ẹ̀mí rẹ̀ nínú àníyàn rẹ̀ ẹnáwó láyé ọ̀kadọ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run lè ti torí òun ṣe dáadáa sáwọn òbí ìfi àjẹun àmọ́ yóò máa gbìyànjú àti sáré ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ṣùgbọ́n lẹ́mìí rẹ̀ yóò sọ pé bí n bá ṣe gan ṣe ọ̀jẹ̀ mi tí n bá ṣe ṣe máa jìyà ni sọ̀ntorí ẹ̀rọ lọ́wọ́ aṣọ pé rabbukum a'lamu bima fi nufusikum rabbukum a'lamu bima fi nufusikum olúwa ẹlẹ́dàá yín òun náà ló máa ti ń bẹ́ẹ̀ nu gbáàyà yín náà lẹ́sẹ̀ rí tọ́lọ́ ọba ẹlẹ́dàá wọn máa sọ pé yakhfuna fi anfusihim ma la yubduna lak wọ́n máa gbé pamọ́ sínú ẹ̀mí wọn ní wọn ò ní fi hàn wá anábì sallallahu alaihi wasallam nítorí pọ́lọ́ alimun bidhati sudur wọn lọ́ máa ti ń bẹ́ nù gbáyà ó sì máa ti ń bẹ́ nù ẹ̀mí oníkàlùkù wa so eléyìí jẹba wala taktumanna Allaha ma fi nufusikum liyakhfa wa mahma yuktami Allahu ya'lam ẹ lè gbé nǹkan tí ẹgbẹ́ pamọ́ ẹtún daṣọ bò ẹyí blankẹ́tì bò ẹjọ́ pamọ́ dáadáa gbogbo bó tilẹ̀ kọ́ ẹgbẹ́ pamọ́ Allahu Rabbul Alamin yọ ọmọ náà ni torí ẹ kò síbá ṣe lè gbé nǹkan tí ń bẹ náà mi sí Allah tọ́ فإنه إن تكونوا صالحين ألون كما فإنه كان للأوابين غفورا أي كان للمطيعين أهل الصلاة يقول لهم أبا ألا فريد الوجه فأواني تنت لا سير أو أن ما صلاة أوابين وأن ما بأن أن تنت الله ثم تنسي صلاة ابن عباس ولا أوابين أولاني المسبحين أنت من سافر ما فوق الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته fún àwọn ẹni tí máa ṣe àfọ̀mọ́ fún Allah ọlọ́run ọba máa ṣàforíjì fún ọ kò sẹ́rí ń bẹ̀ fáwọn tọ́rí kọ́ ọ láti sọ wípé nánu Ibn Abbas wọn tó lọ sọ pé fa innahu kana lil awwabina ghafura ikú ọlọ́run ọba jẹ́ aláforíjì fáwọn ẹni tí bá máa ṣe àfọ̀mọ́ fún ìdí táwọn fi yan ká máa ṣe wọ̀fífà ká máa ṣe díkìrì làwọn fi yàn láàyò á sọ pé kẹ́lá nítorí pé ẹni tó bá fi gbogbo ẹ̀sìn Islam sílẹ̀ tí ò mójútó tí ó tẹ̀lé tí ò wá rí nǹkan kan sí àfàwọn ẹ̀rìkárùn bẹ̀dàíyẹ ẹ̀rìkárùn bẹ̀dàíyẹ wàtúrúkọ́n bẹ̀dàíyẹ àwọn àzùkárù bídà àdádálẹ̀ àtàwọn tọ̀ríkọ̀ bídà àdádálẹ̀ iná ni wọ́n lórójúmú tó à ń tọ́ dájú ni kó o ti ṣìnà dànù o ti ṣìnà dànù báwo ló ṣe fẹ́ jẹ́ ni tí ń sàfọ̀mọ́ fún Allah nígbà tí o sí lórí tauhid àfọ̀mọ́ náà wàá dà nítorí pé omi gbóná dàpọ̀ mọ́ tútù mọ́ ọ lọ ẹni tó bá wà lórí tauhid ló lè ṣe tasbih tá pé ń ṣe tasbih nítorí pé ọ̀pọ̀lọpọ̀ azkar táwọn ẹni tí wọ́n sí lórí at tí wọ́n máa ṣe ẹ̀rí pé azkarun تشتمل على شركيات وبدعيات أو ولو يناتني تقول ساقو جوكو يسابو سولو أبي هذا ذلك قال قال أنفاني كان وسانفاني كان ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا قلوا لدي òun náà ló máa ń ti ń bẹ́ẹ̀ náà yín jù eléyìí ni o ìdẹ́rùbani ni ike jẹ́ kó jẹ́ pé nǹkan tó da lọ́ọ́ máa rẹ̀ jẹ́ kó jẹ́ pé èrò dáadáa ni ó máa rẹ̀ wá nítorí pé nínú àánú ọlọ́run òun náà ní pé tá a bá ro àti ṣe dáadáa tá a padà tá a padà rí ṣe ọlọ́run kọ́ ládà kan lẹ̀ fún wa ọlọ́run kọ́ ládà àmọ́ tá a padà sí ọlọ́run tún kọ́ ládàá kan lẹ̀ fún wa tontorí ẹja máa ro dáadáa ẹja máa ro dáadáa torí kọ́lọ̀ ma ti ń bẹ́ẹ̀ náà mi wá a lè gbé pamọ́ sí i. àwọn olùmọ̀mí àwọn sọ pé فإنه كان للأوابين غفورا الأوابين هم الذين يصلون بين العشاءين ولا أنتم أنت نافلة عن المغرب عشاء torí ẹlẹ́sẹ̀ rí nínú àwọn tíra alimalikiya so wọ́n máa ń sọ pé nawafil eléyìí tá à ń ṣe láàrin sọláàtù magreb àti ìṣá wọ́n pè ní sọláàtù awuabi sọláàtù awuabi tó apá kan nínú wa wọ́n ní sẹ fa'innahu kana al-awwabin ghafura al-awwabun hum alladhina yusalluna ad bọ́ha. àwọn tí bá máa ṣe náfìlà ọ̀gbọ̀há wọn láwọn ni wọ́n gbà lérò torí ẹ̀ èyí owó ọba jẹ́ àwọn tí ó lóore wọ́n sá máa mójútó èyí owó ọba jẹ́ kìí sàwọn ọ̀daràn lọ́lọ́wọ́n bá ń sọ nípa wọn bí àwọn ẹni tí ń sin náà tó jẹ́ pé wọ́n sì ṣe dáadáa. Sa'id ibn Musayyab níbi ayé ìfẹ́ innahu kana al-awwabina ghafura ó ní ibi báyìí ìtumọ̀ rẹ̀ ni alladhi yusibu dam thumma yatub wa yusibu dam thumma yatub òun náà lẹni tó gbé tó bá ṣẹ̀ yóò túba tó bá ṣẹ̀ yóò túba torí awwab náà nìyẹn gẹ́gẹ́ bá ti ṣe sọ ń bẹ̀rẹ̀ awwab òun náà tó yẹ pé yóò ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run lẹ́ni tó pa aburú tì tó jẹ́ pé wàá gbójú ó dojú kọ dáadáa sísè so awwab nìyẹn nídìí lárúbáwá so ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa tafsir àwọn máa túmọ̀ gbólóhùn yẹn pẹ̀lú nǹkan míì látàrí àwọn ẹ̀rí míì tí wọ́n tún rí tọ́. فإنه كان للأوابين غفورا نقول عبيد ابن عمير أنصيك هو الذي يذكر ذنوبه في الخلاء فيستغفر الله منها ولا نجاك أنا في Ese tó ń ti ṣẹ̀ nígbà tó bá kúkúra rẹ̀ nìkan yóò rántí gbogbo àwọn ese tó ti sẹ, yóò wà tọrọ àforíjì lọ́dọ̀ Allah àwọn ẹlòmíín náà tún bá fara mọ́ pípé bó ṣe túmọ̀

nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa pé tá a máa rìnrìn àjò kásá dùá dùá safar Allahu akbar Allahu akbar Allahu akbar subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun. اللهم إني أسألك في سفري هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علي سفري هذا واقو عني بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعتاء السفر كآبة المنظر وسوء المنقلب في المال والأهل so tẹ́ máa tún bọ̀ ẹ tún ṣàdúrà àná abẹ tẹ́ bá wá délé ńkọ́ ẹ tún ṣàdúrà àyè tẹ́ bá délé ẹ wá sọ pé ayé bò wò náà.

ní rọ́bìnà hámídùn olúwa ẹlẹ́dàá nìkan lásìn fẹ̀yìn ẹnìkan kọ́ ló sọ wa ẹnìkan kọ́ ló gbà wa ẹlòmíì kọ́ ló là wa tá a fi délé lálàáfíà allah rabbul alamin ló ṣe bẹ́ẹ̀ fún wa. ààyèbùnà tààyèbùnà ààbìdùnà ní rọ́bìnà hámídùn àti dúpẹ́ fọlọ́n gbogbo ẹni tíráàbù ló máa ń wí nínú àwọn mùsùlùmí à mi ewé o lọ́gbọ̀n hmm, kẹsẹkẹ lọ adélé ọmọ lọ pọfọ ọmọ pògèdè kó dúpẹ́ fáwọn ìyá rẹ o tani yóò fò kó dúpẹ́ fáwọn ayé ńlá yé àdánù so àdúrà tó sẹnu tó bá ń lọ àdúrà tó sẹnu tó bá ń bọ̀ àdúrà tó sì sẹnu tó bá délé ọlọ́ni wa ẹ́ ti dẹ́l kúrúbẹ́ xaqahu wàlmẹ́sìkínà wàbẹ́lẹ́ sẹ́bíl. ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا الله رب العالمين lẹ́yìn ìgbà tó ti sọ nípa ká máa ṣe dáadáa sóbì wa méjèèjì ọlọ́run ẹlẹ́dàá tún á sọ tó pa wá láṣẹ pẹ̀lú kíkà máa ṣe dáadáa sáà mọ̀lẹ́bí wa àwọn àbátan wa àwọn àyíkan wa àwọn àbídà wa pọ̀ ká máa sokùn ẹbí pọ̀ ká máa ṣe dágunlá ká máa pa ọ̀mẹ́nìkan tó bá yẹ ń bàbá mi tó bá yẹ níyà mi fámìlì kan kọ́mọ wá mi wá wà á ti rẹ̀ lọ́kọ̀rọ̀ bẹ́ẹ̀ haqqah fún àwọn ẹni tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ pẹ́kípẹ́kí ní ẹ̀tọ́ wọn ní ẹ̀tọ́ wọn ẹbí anabi sallallahu alaihi wasallam ó ti ṣe sọ nínú hadith. ibi ummaka wa abaka thumma adnaka adnaka ṣe dáadáa sí bàbá rẹ ṣe dáadáa sí ìyá rẹ àbí ṣe dáadáa sí ìyá rẹ ṣe dáadáa sí bàbá rẹ lẹ́yìn náà àwọn ẹni tó tún súnmọ́ àwọn ẹni tó tún súnmọ́ jù nínú riwaayà mi thumma al-aqrab fal-aqrab lẹ́yìn náà ẹni tó súnmọ́ jù lẹ́yìn náà ẹni tó tún súnmọ́ jù. tọ́ a sì ti mọ̀ pé sísokùn ẹbí pọ̀ ó pàtàkì ó máa ń ṣe sábàbí kọ́lọ́mù ọba kó lánàá àrùsìkì fún yàn ó sì máa ń ṣe sábàbí kọjọ́ èèyàn kó pẹ́ láyé gẹ́gẹ́ bí anabi muhammed sallallahu alayhi ló ti ṣe sọ nínú ìgbàwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ilé tí imaamu bukhari àti muslim àtàwọn míì ta gbé jáde anabi sallallahu alayhi ni man ahabba. أن يبسط له رزقه وينسأ له في أجله فليصل رحمه النبي صلى الله عليه وسلم قل أن كان تبعاً في كل وضع كفي أيقبا أرزكي وهم tí wọn bá ní àyè gba rìsíkì yẹn ní púpọ̀ tó ń sìn fẹ́ kí wọ́n lọ ọjọ́ kú rẹ lára fún ọ nfẹ́ kí wọ́n lọ ọjọ́ kú rẹ lára fún ọ kọ́ pẹ́ kó tó dé kọjọ́ rẹ kó pẹ́ láyé fàlìyọ́sẹ́l rọ́ọ̀hìnmá kí a ẹbí rẹ kù kí ẹbí rẹ àwọn olùmọ̀wá wọn ní ọjọ́ tí kálukú kù náà ni ó kù nítorí pé ọlọ́run sọ pé wọ́n lẹ́yìn akhira Allahu nafsan. إذا جاء أجلها والله خبير بما تعملون أنا bá kò ní lọ ẹ̀mí kan lára ní ìgbà tí àsìkò kù rẹ̀ bá pé kò ní lọ lára so bákan náà ọlọ́run bá ẹlẹ́dàá wa ó ní òun mọ àwọn ẹni tí ọ̀pọ̀ kú nínú wa òun sì mọ ẹni tí ó kú gbẹ̀yìn so a sì ti mọ̀ pé ńgbà tí ọjọ́ kú kálukú bá ti tó wọn gbàgbé fìlà òsì má so oníkálukú ń lọ náà nù tásìkò bá tuntun gíláàni tún máa pé ẹ wọn lọ ọjọ́ kù rẹ lára fún láti mọ̀ pé àrùsìkì ọlọ́run ti kọ́ ẹ̀ ń gbà téèyàn wà nù ìyá rẹ̀ náà láti rán màláìka ẹgbẹ́ sọ àánú hadithi abdullahi bin Mas'ud radiyallahu anhu nígbà tó máa kó sùn mẹ́rin yursalu ilayhi al-malak فيؤمر بأربع كلمات بكتب رزقه وعمله وأجله وشقي أو سعيد so wọn kọ arizikì rẹ kalẹ̀ bóun ni ó tó bóun ni ó mọ bákan náà wọn tún kọ iṣẹ́ tó gbélé ayé ṣe iṣẹ́ òun ni ó mọ sí wọn kọ bákan náà ọjọ́ ayé rẹ iye ìgbà tí ó lò tí ó fi kú wọn kọ lẹ bákan náà sọ lórí ibu ni àbó lórí rẹ wọn ti kọ lẹ so asi ma pé anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam wọn ni rufi'at al-aqlam wa jaffat as-suhuf wọn ma ti gbé gègé òkè gègé náà ti kọ kádàrà wọn ti gbé òkè tipẹ́ ìwé náà sì kọ kádàrà sí wọn náà ti gbẹ tipẹ́ tó nítorí délé yìí báyìí. àkọọ́lẹ̀ tọ́lọ̀ ńkọ kò ṣeé yí padà sùkánì tún máa pé arúzìkì rẹ̀ ó lékún ọjọ́ ayé rẹ̀ ọjọ́ kú rẹ̀ yọ pẹ́ àkọ́kọ́ ó lè jẹ́ pé ọ̀kan nínú sábàtì tọ́lọ̀ ẹlẹ́dàá fi máa yí kádàrá padà onílà nàbì ẹbí pọ̀ kí onálàdúà màdánà bí sallallahu alaihi wasallam la yaruddu al-qadara illa ad-du'a kò sí ní tó lè yí kádàrá dà àfàdúà so nǹkan míì náà tó tún lè yí kádàrá padà lélẹ́yìn òun náà ní kéèyàn so okùn ẹbí pọ̀ láìsẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní lọ ẹnìkan lára nígbà tọ́jọ́ ku rẹ̀ bá pé ọlọ́run ní lọ ẹnìkan lára ńgbà tọ́jọ́ ku rẹ̀ bá pé wọláàkín pẹ̀lú sábàbí kó o sokun ẹbí pọ̀ pẹ̀lú sábàbí kó o sokun ẹbí pọ̀ ọlọ́run ọba lè lọ ọjọ́ kú rẹ lára tí ó fi kún fún ọ. árìsìkì rẹ wọn ti kọ́ nítòní kò ní lékún kò ní dín ṣùgbọ́n pẹ̀lú sábàbí kó o sokun ẹbí rẹ pọ̀ árìsìkì rẹ lè lékún sí i. sọ eléyìí náà jẹ́ sábàbí kan nínú sábàbí tọ́lọ́mọ fi yí kádàrá padà sọ eléyìí jẹ́ báwọn. Eh, tafsir kejì táwọn olùmọ̀ọ́sẹ̀ fún àdéhùn òun náà ní pé ọjọ́ tó kù ló kù arísìkí rẹ kò ní lékún ọjọ́ ayé rẹ kò ní lékún ṣùgbọ́n àlùbáríkà lọ́wọ́ ọlọ́wọ́ bá yóò bọ̀ fi àlùbáríkà sí arísìkí rẹ yóò fi àlùbáríkà sí ọjọ́ ayé rẹ o lè má ní o ò ní ní ju ń tọ́lọ̀ ń kọ́ ní lọ ṣùgbọ́n rere àti dáadáa tí ó ti ara rẹ̀ jáde àwọn ẹni tó níjọ ọlọ́lá ìníye ìgbà wọn ní rìsì nínú dúkìá wọn. bákan náà ọjọ́ tó kù ni wàá kú ṣùgbọ́n làwọn bó fún ọ láwọn ṣẹ̀ṣẹ̀ láwọn ṣe dáadáadáadáadáa téèyàn fi rẹ́sàn lágbà lọ́dọ̀ ọlọ́run lọ́la gbéńdà òkè àwọn téèyàn fi wà lìjànà irú ìtàwọn ẹni tó lo ìlọ́po ìlọ́po orú ọdún tiẹ̀ tí wọ́n ní rìsì lọ́wọ́ àsìkò díẹ̀ tó méjèèjì náà ìwò lọ́wọ́ aburú kò sí ètò burú ẹni tó bá ń fẹ́ dáadáa yìí kó sokùn ẹbí rẹ̀ pọ̀ kó sokùn ẹbí rẹ̀ pọ̀. wọ́n ní nígbà tí ayọ̀ yìí sọ̀kalẹ̀ tọ́lá ẹlẹ́dàá ni wà á ti lọ́ọ́ fún mọ̀lẹ́bí rẹ̀ tó jẹ́ ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí wọn lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó pe ọmọ rẹ̀ Fatima ọwọ́ afọ́ni fọ́dà. ṣùgbọ́n ẹ̀gbọ́n wa yìí ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kọfẹsẹ̀ rìn lọ nítorí pé fádàkì tán ní ànábì fún yìí àkọ́kọ́ fádà wọn bẹ nínú tọ́lọ̀ ń bun ànábì sallallahu alaihi wasallam fẹ́ẹ́ nítorí pé gbogbo ní tábà ti jagun gbà tọpọlọ máa mọ bọ ànábì ni àtàwọn mùsùlùmí wọn máa ń pè ní fẹk èyí tá a bá jagun ká tó rí gbà wọn máa ń pè ní ghanima á sì mà wípé gbogbo ní tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa tó bá darí sọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n rí gbà lọ́dọ̀ àwọn kèfèrí láìjà tá a pè ní fẹ́yì yọ́n máa jẹ́ lè lẹ́yìn. وللرسول ولذي القرباء واليتامى والمساكين كما جاءت الله كما جاءت النبي صلى الله عليه وسلم كما جاءت ملابي النبي صلى الله عليه وسلم أتاوى موركا أتتاوى لين. so àwọn mùsùlùmí táwọn ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọn ní lónìí màdánà bìí ti kú kọ́ á pé ọlọ́run ẹlẹ́dàá wa náà ó darí arísìkí kan sí wa láì jà so á sọ pé arísìkí yẹn kò ní jẹ́ tàwa jagunjagun tó rájà tọ́lọ̀ fi fún wa lárísìkí yẹn so yóò máa jẹ́ ti àwọn mọ̀lẹ́bí anabi sallallahu alaihi wasallam arabi tárísìkí ti máa wọlé fún anabi sallallahu alaihi àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ halalan tayyiban torí Ànábì sallallahu alaihi wasallam sọ pé wa ju'ila rizqi tahta dhilli rumhi ọlọ́run bá fi àrísìkí mi sí abẹ́ òjì ọkọ mi abẹ́ òjì ọkọ yẹn lárísìkí mi wà ìyẹn ni pé jagunjagun là Ànábì sallallahu alaihi wasallam àwọn owó tí wọ́n máa wá bọ́ sọ́wọ́ Ànábì látàrí ogun àti jagunjagun tó jẹ́ bákan méjì ni. èyí tó bọ́ sọ́wọ́ ànábì láìjà wọ́n ń pè ní fẹ́yì eléyìí tó bọ́ sọ́wọ́ ànábì látàrí gbàjà wọ́n ń pè ní eléyìí jọba. torí rẹ̀ hàn fada òun bẹ nínú fẹ́yì àdìsí wa sọ pé ìgbà tí àyà yìí sọ kalẹ̀ ànábì fún ní fada. kò fẹsẹ̀ rìn lẹ́yìn torí pọ́ takò ń tọ́ ṣẹlẹ̀ hmm. kó tó ti pé a rí àkọlé kí wọ́n ti sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ kò lè fẹsẹ̀ rìn lẹ̀ torí tó takò ń tọ́ ṣẹlẹ̀ so wọ́n sì kọ́ àkọlé sí pé kò fẹsẹ̀ rìn lẹ̀ so ṣùgbọ́n wọ́n mú wa nítorí pé ńgbà tí fádàkì yẹn ilẹ̀ tí wọ́n ti ń dáko ni so. ara ń tọ́lọ̀ ń bọ́ ànábì nù sallallahu alaihi látàrí pé wọ́n àjà táwọn táwọn fi túlẹ̀ táwọn fi lẹ̀ so ilẹ̀ oko títẹ́ kún bẹ́ẹ̀ gidigidi ìgbà tí ànábì sallallahu alaihi wasallam máa kú ní tí ìtàn sọ ní ti ó ṣeéṣe àbí àdínkù àyọkúrò kọ́ kò dàbí tí wọ́n máa ń ka hadith tí wọ́n máa ń pìtàn oríṣiríṣi ọ̀nà wọ́n lè fi kún wọ́n lè dínkù bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìtàn wá ní wíwá hadith ibẹ̀ láti máa ń jọ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn síraṣíra á rí i pé oríṣiríṣi ìyànjú iná làwọn èèyàn gbà láti já máa ewo gán lódodo ewo ní ọ̀sẹ̀lẹ̀ nínú àwọn nǹkan tá à ń kà síra. níbi àwọn kan tó ń lu bàǹdírì tí wọ́n ń jó wọ́n mọ̀ sọ pé ibi jó wọ́n fi pàdé ànábì nígbà ànábì tọ́lá so so nítorí ìwé síra ká ti kọ́ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kọ̀fẹ́ kọ̀fẹ́ kà wọ́n ẹ̀yin tẹ́ nímọ̀ tẹ́ ti mọ̀ kí wọ́n ti ṣe dìrọ́sà àdèfíyà fún nǹkan tí ọ hàn sẹ́yìn pé irọ́ lásán kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ṣùgbọ́n ẹni tó ti gbà tó ti gbọ́ tó ti gbà tó ń sì fẹ́ lu bàǹdírì tó fẹ́ lu sákàrà tó fẹ́ tàdíréke sẹ́wọ̀n pé tí wọ́n máa wínú pé ẹ̀ bá àmọ́ gbà wọlé sí kò kú sí ìtẹ́ gbà wọlé náà rì hmm. so nítorí délé yìí báyìí àwọn olùmọ̀ wọn gbìyànjú gan láti jọ síra káfíńlẹ̀ mọ owó lòdodo owó ní sòdodo wọn kọ síra ní ìsèjúra kan àtọ́fẹ́ ni. السيرة النبوية الصحيحة السيرة النبوية الصحيحة إليها تقارن علماء نجا ولقابة ني الجامعة الإسلامية أو نوقع سو so à ń pè ní dr akram Diya al-Umari ọlọ́kọ̀wé yẹn ó gbìyànjú gán gbogbo ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ nínú síra ó gbé sórí scale àdé láti síbẹ̀ ni àbíbẹ̀ síbẹ̀ ni àbíbẹ̀ so iṣẹ́ tó ti ṣe ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́ ni kó tó kọ́kọ́ kọ ìgbésí ayé ànábi sallallahu alaihi wasallam ní Mẹ́kà ìgbésí ayé ànábi Madina ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wá ní ìsìn wá sí as-siratu an-nabawiyyatu as-sahiha walhamdulillah tíra yẹn wá wọ́n wà fún gbogbo ẹni tó bá fẹ́ rà ẹ lè ríra so gbogbo orí eléyìí á fi máa ma kí lọ ṣẹlẹ̀ kí ni ọ̀ṣẹlẹ̀ èwo ni wọ́n bò ma èwo wọ́n fi kùn tí wọn náà kàfi ní jẹ́ pé gbogbo agbọ́ pé wọ́n wí bẹ́ẹ̀ agbọ́ pé wọ́n lọ ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ tọ́ kí ni kókó nǹkan tá a fẹ́ mú jáde ń bì nísìnyí nínú síra wọ́n ní Fatima radiyallahu anha wọ́n bá Abubakar radiyallahu anhu lẹ́yìn ìgbà tó ń ti jà rólé lẹ́yìn Ànábì sallallahu alayhi sallam ni wọ́n ń béèrè kí ló gún òun nínú nǹkan tí bàbá òun anabi muhammed sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ pàápàá jùlọ wọn bàtà mọ̀ pé anabi ò fọmọ méjì sílẹ̀ sáyé àfi fatima yìí nìkan ẹni tí mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run tí èèyàn bá kú tó bá yẹ pé ọmọbìnrin nìkan ló bá fi sílẹ̀ ìdajì dúkìá tẹ̀ fi sílẹ̀ ni ọgbà. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف فأما ناس من فاطمة إن رجس النبي صلى الله عليه وسلم هي الثاني صبا سو ما تو أصوف أبو بكر به أبو بكر وأصوي كي يتاسون الثاني صو أبو بكر وأصوي كي إيه أو نين كذا lẹ́tọ̀ọ́ tó yẹ ká fún ọ nínú nǹkan tá ànábì sallallahu alaihi wasallam fi sílẹ̀ ló wá ní ọ̀dà sí àti fadak náà ibi tí mo ń lọ àti fadak tó jẹ́ fáyì tó jẹ́ ilé oko ńlá tọ́lọ̀ ń fún ànábì sallallahu alaihi wasallam láìkọjá ó láti fadak náà ó kẹ́ ẹ́ dúró sẹ́yìn bá kú ní ìfún tani ó jẹ dúkìá yín wẹ́n àwọn ọmọ òní ok sáàni tànàbì tí a jẹ tó fi wá jẹ pé ọmọ rẹ ò ní jogún rẹ so sáàni Abubakar radiyallahu anhu ó sàlàyé ló ṣe dẹ́gbà nàbì sallallahu alaihi wasallam náà ló fi yé wa bẹ́ẹ̀ wípé nahnu ma'shara al-anbiya narith. ولا نورث وما تركناه صدقة àwa àwa ànábì Ọlọ́run jíjogún làwọn máa ń jogún ẹlòmíì wọn yìí jogún tiwa gbogbo níta bá fi sílẹ̀ sàrà ni. so àwọn òpìtà míì sọ pé èsì yẹn ìyẹn ò dùn mọ́ Fátímà ìbínú yẹn ló bá kú ní iwájú Abubakar tó fi wá sọ láìsí lóṣù mẹ́fà lẹ́yìn ikú ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ògbà pọ̀ àgbà pé àwọ̀ ó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà débi pé ẹnìkan wá bínú ìgbésẹ̀ tẹ́nìkan gbé lórí nǹkan tó ṣe pàànàbì náà ló ní kọ́ máa wáyé bẹ́ẹ̀ àrò bẹ́ẹ̀ ó súnmọ́ kó jẹ́ pé inú nǹkan táwọn wọ́n máa ń pè ní ad wa tahrif ad wa tahrif so ó máa ó wọnú history wọnú history islam àbùmá àdínkù ìlọ́lọ́run ká yí padà ká sọ pé ṣẹlẹ̀ bí ò ti ṣe ṣẹlẹ̀ tòwé àwọn ṣí àná dánrọ ẹ̀wò nínú history of islam ọ̀pọ̀lọpọ̀ tí ò ṣẹlẹ̀ wọ́n sọ pé ṣẹlẹ̀ iná ni mo fi sọ pé ìtàn lọ sọ bẹ́ẹ̀ kì í sàdéhìí máa gbà wá báyìí so ẹ̀mọ̀ pé ṣíà kí ló ń fẹ́ ó fẹ́ kírèsì ọ̀tẹ̀ àtọ̀tá láàrin àwọn sọ̀hábà ni ó sì fẹ́ fi hàn yín pé ẹ̀hán tó gbogbo eh, ẹni tó bá ti ní ìṣe pẹ̀lú àwọn lè má mú ta wọn tó tó fi dórí ìyá wọn àbòsí náà ni gbogbo àwọn sọ̀hábà yẹn ṣe sí wọn àbẹ́ rí nǹkan náà àbòsí ni wọ́n ṣe sí wọn torí ẹ̀ ló jẹ́ pé lọ́dọ̀ àwọn ṣíà yẹn gbogbo ntẹ́yìn máa nu Islam tó wá kẹ́ mà nípa Islam ẹ̀rí tí gbogbo ẹ̀ làwọn máa rúùlù wípé kò sí bẹ́ẹ̀ sí ń bẹ kò sí ń wọn máa roll out pé kò sí ń kò sí kò sí nítorí ní táwọn fẹ́ achieve náà ní kíkẹ́ lè máa pé á aláìdá làwọn sọ abẹ́ yìí àlóòótọ́ ọ̀rọ̀ rẹ wà logic náà tí wàá bá kúta ní rẹ báwọn ọmọ rẹ ń tànàbì tó báwọn torí rẹ àdéhìí yóò fẹsẹ̀ ọlọ́ni wà á ti fún mọ̀lẹ́bí rẹ. fún lẹ́tọ́ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ kìí ṣe dandan kó jówó a sì lè yọ náà nínú ẹ̀ a lè náà nínú ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ náà ní pé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bàbá àti ìyá àwọn lẹ́tọ̀ọ́ lórí torí sábàbí iye kan àti mọ̀lẹ́bí ìyá rẹ àwọn náà tún lẹ́tọ̀ọ́ lórí rẹ lódodo àwọn òbí ọ̀tá àràtà àmọ́ ìbí ti dà wọ́n pọ̀ pẹ̀lú bàbá rẹ gẹ́gẹ́ bí àwọn àbúrò bàbá rẹ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ gẹ́gẹ́ bí àwọn àbúrò bàbá bàbá rẹ ẹ̀gbọ́n bàbá bàbá rẹ àti bàbá bàbá rẹ gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ọmọ kálukú wọn gbogbo wọn ìbí ti jọ dà yín pọ̀ tó ń ti gbé nínú àwọn wọ̀nyí àwọn kan bẹ tó ṣe pé ìwọ àtàwọn tẹnìkan bá jọkùnrin tékejì jóbìnrin ẹ tún lè fẹ́ra yín tó ń ti pé ìbídà yín pọ̀ síbẹ̀síbẹ̀ ẹni tó bá wà nínú wa fún lẹ́tọ̀ọ́ rẹ̀ nítorí pé mọ̀lẹ́bí náà jọ nìyí wà á ti dal qurba haqqa bẹ́ẹ̀ náà ní lágbọn ẹ̀yà wà nítorí pé ìyàwó ọ̀jábọ́ láti sánmà bàbá kan ló bí màmá kan ló bí bàbá tó bí ìyá wa tó àwọn èèyàn wa mọ̀lẹ́bí wa ni ìyá tó bí ìyá wa àwọn èèyàn wa mọ̀lẹ́bí wa ni so ọ kò fi tọ́ àmọ́ tẹ́ra rẹ jẹ́ pé àbọ̀dá kan pé mi máa gbọ́dọ̀ ṣe jẹ́ sí mọ́mì ó dẹ̀ máa dẹ́lu ẹ̀ láàmú pé ọmọ bá ṣe jẹ́ ni bó bá ṣe kọ́ jẹ́ sẹ́mi wà lájọ jẹ́ ni <laughs> ìwọ náà lẹ́jọ jẹ́ èyí tó ti mú jẹ́ sí mọ́mì ẹ̀ àwọn ti jẹ́ sí wọn náà ẹ̀hẹ́n tó ń bá jábúrò mami rẹ ìwọ ńkọ́ ìwọ ti di ọmọ ẹ̀gbọ́n tiẹ̀ ok ọmọ ẹ̀gbọ́n èèyàn ṣé wà tá ni ṣé ṣeré ah, nítorí pé mọ̀lẹ́bí jọ nìyí mọ̀lẹ́bí jọ nìyí ọ̀dà nísìn ọmọ ẹ̀gbọ́n màmá rẹ àtàrà àtà lọ́n lọ́n lọ́n lọ́n bá jọ pàdé níbi tí nǹkan ò ti fara rọ tóníkàlùkù ń wá talẹni tí ojú àwọn dọdọra wọn ọ̀dọ̀ ta lọlọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ẹsẹdàbúrò mọmì rẹ ni ọńkù àbíbọ ọdà èyí náà wá èmi náà wá mùsùlùmí ẹ̀yìn ti gbà ni èmi náà ti gbà á ah, àjẹpẹ ẹjẹ dúró tì yín dáadáa torí pé kò ní wù ẹ máa wò ká o kò ní wù kó òun rí kí wọ́n máa rí nítorí pé ọmọ àǹtí òun ni ọ. bákan náà ìwà ní ìsinyìí ó gbé mọ́tò rẹ ọkọ̀ kọjá lọ ni àbúrò mọ́mì rẹ ò òun rìn lẹ́sẹ̀ ìwọ wá rí ó rí ló fi wá kọjá lọ náà sọ ah ah Ismail Ismail Ismail. ẹgbẹ̀rún mọ́tò máa ti kọjá kọ̀mọ̀kún rẹ nìkan ẹnìkan náà pò ń rì lọ́sẹ̀ ìwọ Ismail jẹ́ ti ajé Ismail ọmọ anabi Ibrahim ni wọ́n nítorí pé Ismail ọmọ àǹtí mi àbí òye nítorí ìnlé ìnlé ìnlé ìnlé náà ń pé ẹlòmíì bẹ́ẹ̀ kó ló ń gbọ́ péyàn kan ọmọ àǹtí mi bí ọmọ náà lọ jẹ́ sí mi yóò nítorí kò tiẹ̀ ní ara rẹ̀ tiẹ̀ nígbà kí wọ́n máa wọ kókó ọmọ lọ bá wọn. so kátìẹ̀ pé wọ́n náà rí kátìẹ̀ pé ó rí àmọ́ ọmọ àmà má gbé torí tó fi hàn pé ọmọ àmà má gbé náà ní kó rí kó dúró lẹ́gbẹ̀ẹ́ títì o tún á tan fèrè sí pẹ́pẹ́ pẹ́pẹ́ báwọn ṣe sáré bọ̀ ká àbọ̀dá dábọ̀ dábọ̀ dábọ̀ dábọ̀ èwo lè tó ṣe kẹ́sì máa wọ ọmọ olójú pákó ọmọ àǹtí mi ni o so wọ́n máa rántí rẹ̀ náà kí ló dà yín pọ̀ kí ló dà yín pọ̀ àwọn ẹlẹ́ni tó pé tó bá dáa fún ọ ìdùnnú yẹn ṣe ti ẹnìkan ìdùnnú ti bá àwọn náà ẹ má bẹ́ẹ̀ lómi ṣe ń bá yín yọ̀ fà wàláhì tọ́lá ẹ̀ má bẹ́ẹ̀ ṣe ń bá yín yọ̀ ọwọ́ pé ọ̀rọ̀ alẹ́ àti rẹ́ǹtì ròǹdó kanú ayé ìdùnnú sì ti kún gbogbo ayé tiwọn pé ha àwọn máa ń tí Allahu Akbar ah inú mi dùn bí yẹn bá gbẹ sínú mi lónìí kò ní kọsẹ̀ kìí sì wọ́n máa tiẹ̀ kìí sòun àmọ́ torí kíní kankan tó da òun àti màmá rẹ̀ pọ̀ tí wọ́n jọ dé tẹ̀gbọ́n-tàbúrò gbẹ́sẹ̀ ìsìnkúri rẹ̀ dọ́ta kò wá sí ní dunnú sí dáadáa tó bá ṣẹlẹ̀ tó máa ti rẹ̀ nítorí ẹ̀ àwọn mọ̀lẹ́bí wọn lẹ́tọ̀ọ́ lórí wa o lásán kọ́ ni o rò pé nǹkan kan lọ Germany wọn lọ fẹ́ ṣègbéyàwó torí tiẹ̀ tó yẹ pé ẹlòmíì ọjọ́ ń kọ́bọ̀ kọ́bọ̀ báyìí wọn ọjọ́ rí ẹlòmíì ti torí pé o fẹ́ ṣègbéyàwó yọ wá láti gọ̀m̀bẹ̀ gọ̀m̀bẹ̀ sókùn máa sọ ń bí kí máa ṣeré torí pé gọ̀m̀bẹ̀ sí Jos ẹsẹ̀ ló fi roughly five hours jọ́ọ̀sì kó má sógun má sọ yìí tí mọ́tò bá da da da da da ó kéré jù tí ò dúró rárá lọ́nà ẹ lò ten hours. ìwà wò wọ́n fojú wi náà ọ̀nà ọ̀dá wọ́n fi ara ṣe wàhálà mọ́tò kòtò kòtòkòtò kòtò tó kúnjú ọ̀nà wa wọ́n tún fẹ̀mí wéwu àwọn dánadáná. Dana àwọn ajínigbé kọlọmbà ni tún nàìjíríà sí àfà wọ́n tún wá náwó wọn nára wọ́n á dé tán wọ́n á ń ṣe gbọngbọngbọngbọn pé kí lè fẹ́ sọpọ ẹja mọ ẹ mọ wá ó jẹ síbẹ̀ ní gbọ́ tẹ́lẹ̀ ní à ee ẹ̀rí pa mí fún ọ. <laughs> so kí ni kókó tó gbà wọ́n wá àwọn ò fẹ́ kí mọ̀lẹ́bí ọ dàrú kọ́ bàjẹ́ lórí táwọn wọ́n lọ ń gàrí wọn ni ìwọ ọmọ pé kíyàn ga tí ó tó dá yìí lọ́lọ́run ti ṣe tákùkọ tí wọ́n ń jẹ gbà wọn máa ń lọ sépo lẹ́bì fún wa ni àbí gàrí àbágbàdo ó rí i pé gbogbo tí wọ́n bá tún gbé lọ àwọn náà ni ó tún lọ rà lọ́jà táàbà wá pé nǹkan tẹ́yìn fẹ́ fún wọn lọ́wọ́ wọn lójú ẹ̀yìn ńlẹ̀ bàbá olówó ayé. Allahu akbar torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn mọ̀lẹ́bí èèyàn gbọ́dọ̀ kọ́yìn àwọn kéré o ìwọ ò jẹ́wọ́ tí o sí mọ̀lẹ́bí tó à kó a sọ pé wọ́n nuclear family life ni wọ́n fẹ́ ṣe wọ́n so ọmọ rẹ̀ ìyàwó ẹ̀ so wò fẹ́ rí anybody just just just come here ah kò sí wàhálà níjọ́ tí yàá jẹ níta téèyàn arántí pé ó yẹ kéèyàn ní bàbá màmá kò tiẹ̀ sí malẹ́bí téèyàn tiẹ̀ lọ sáábà pé ah, ẹ má ṣe jìyà gbé ẹ wá ràn mí lọ àwọn èèyàn kan ni wọ́n á dí mi lọ́nà tí gbogbo wọn sọ pé lọ dájà ara rẹ gbé níjọ́ náà lọ mọ iyì malẹ́bí àjàjà ẹni bá ti ní tọrọ kọ́bọ̀ àwọn ìfẹ́ rí malẹ́bí o ìfẹ́ rí malẹ́bí because. etí máa kún orí tí wọ́n ní pé ẹ̀ mọ̀lẹ́bí kíni mo kọ́ àwọn owó àyàn owó náà fẹ́ gbà owó náà fẹ́ gbà bàbá tó wọ rẹ̀ ń sà àbẹ́rẹ́ rí gẹ́gẹ́ wọ́n gẹ́gẹ́ kí gbogbo owó tó lò níláyé yìí gan kò gbọ́ bùkátà lówó jù bẹ́ẹ̀ lọ wá láì owó rẹ gbogbo owó kò ẹ̀yin ọmọ bó ṣe rí ni ni lọ́rùn lówó nítorí pé ìgbà ẹ̀rí ìrònú èèyàn yóò ra wà limited nígbà tí wọ́n ti ẹ̀rí sínú gbèsè ayé sínú náà fọ́ yàrá méjì alhamdulilah gbogbo ẹ̀ náà ní lọ láì fi lélẹ̀ fọ́ mi wọ́n máa tún gbìyànjú tó ń pé bá irú mẹ́ṣíìnì rondo táwọn obìnrin máa gùn ladies àbí òye ni mo bá lè rà so ẹni ìsìn òjijì ní ọkàn fifty five million ránṣẹ́ sí ọ. sàbí gbogbo bọ́jẹ̀tì ayé rẹ tẹ́lẹ̀ half million kété ìparí ayé yà fún mílíọ̀n so ẹnìkan kan fi five million ránṣẹ́ sí ọ wàlẹ́ o ti bẹ̀rẹ̀ sí ní ronú fifty billion fifty billion so that is my budget now tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sọ pé màá kọ́ yàrá méjì yàrá méjì báwo màá kọ́ ilé olójúlé olójúlé ẹgbẹ̀rún méjì mọ́tò tẹ́nìkan ògùn rí lù yìí lórí five million fa. <laughs> gbowó ṣe rí nu adáràn bọ ni lọ́rùn lówó torí ló ọba òkú olówó olówó wọn lọ owó rẹ ò lè gbọ́ bùkátà owó rẹ ò lè gbọ́ bùkátà ẹni pọ̀jì torí tí owó sọwọ́ sẹ́ni tẹ́ ń wò kó lóṣì ní akúsẹ́ni ẹ̀ sì gbogbo owó chẹ́ǹtì gbogbo kó nítorí ẹ̀ ipò kásọ́mọ̀lẹ́bí ọtọ ipò owó kan ló fẹ́ gbà ọ̀tọ̀ kọ́dà gẹ́gẹ́ ẹni tó bá gbowó lọ́wọ́ rẹ fẹ́ràn rẹ ni tó bá lọ mọ abẹ́ yóò sì ṣe àwọn náà rò wò ẹni tí ń pé kọrùn fámìlì kí ni ti lò láyé tí òbí ọ lè rí kọ́bọ̀ àbójoojúmọ́ ní bí ọ lè rí ìyẹn ń tẹ̀mí ní ìṣe ó ti lọ forty eight years ìwọ náà tó sì dé fámìlì rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá forty four ni ta ló wá ti sáyé pọ̀ jù nù yín òun ti sáyé jù ọ lọ ok wọ́n fi lọ forty eight years just of recent ìní bí ọ pé ah wọ́n lọ́n bá bọ̀ láti rí o wọ́n bùkátà kọ ọ̀ràn mi lọ́wọ́ torí sẹ́ wa tá à ń ṣe ní ìsinyìí báyìí wọ́n fẹ́ dẹ̀dùn arìnlẹ̀ máa lọ bàbá sì rówó fi sí síwájú yóò gbé pẹ́ẹ́lí sí kò jù báyìí so ni wọ́n bá ní kí ni ókè ó ti fojú sówó mi <laughs> àpẹẹlẹ lásán ni torí pé kótó kótó bí ọ léèrè owó tó wọ́n sáyé wọ́n sáyé kọ̀ọ̀sẹ̀jẹ́ kọ̀ọ̀sẹ̀jẹ́ pé ẹni tí ń bí ọ léèrè náà ti sóore kan fún bàbá rẹ̀ rí ó ti sóore kan fún ìyá rẹ̀ rí ọwọ́ kí wọ́n jẹ́ fámìlì ẹ̀ wọ́n pọ́n lé ni ẹ̀hẹ́n tí wọn náà wá sí ni tó fún ọ̀rọ̀ rẹ̀ tí ó jáde lẹ́nu ẹ̀ ẹ̀rí bá wọn màmá bàbá wọn pọ́n púpọ̀ nísìnyí o ò fún mi lówó o tún sọ jágàn lẹ́nu kí ni yóò bọ́ sọ o ò lówó o ò tún lọ́rọ̀ rí lẹ́nu kí ló ń ṣe ẹ́ láti ìsopórí ẹ dàrú <laughs> torí ti eléyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé yàní ẹ má ẹ má fi wà lé fámìlì dànù kódà bó lówó tó ní fún wa sọ̀rọ̀ rí ni a àsìkò tẹ béèrè sí yìí báyìí èmi náà ní àwọn pírójẹ́tì kan wájú tí ń bùkátà owó gan owó tẹ̀ sì béèrè fún kìí ṣe bí iye kan kékeré kẹ́ńsà kan fi iye kan ránṣẹ́ sí ayé irú eléyìí ò sí nìyí àmọ́ pẹ̀lú ògbó ọlọ tọ́lọ̀ ń bá ní kó sí ẹ dákun tí wọ́n pọ̀ sí àwọn wọ́n ní pọ̀ sí àwọn so àmọ́ owó á pè é àgbà táwọn pè pé àwọn ọmọ bó rí mẹ́sẹ̀gì àwọn àbíkẹ́ mẹ́sẹ̀gì ewu mẹ́sẹ̀gì tí mo ní kọ́ ràn mí lọ lórí èmi kí n ràn yín lọ. ìyá mi àgbàgbà mi ni màlẹ́jọ jẹ́gbọ́n àtàbúrò fẹ́ bá fi owó àwọn nìkan ẹ̀ máa fi tẹ̀mí ti jẹ́. ẹ wá pé wọ́n ti ń já òkú ẹbí bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ mọ̀ pàdánwò ni tábàlẹ́jọ jẹ́ mọ̀lẹ́bí ọ mọ̀ pàdánwò ni owó tún sẹ́pẹ́rẹ́ ní ìsìn ọlọ́run ti ràn wọ́n lọ ìwọ ti wà ń pò kàn so gbogbo fámìlì ìwọ ni wọ́n máa gbé gbogbo ẹ̀tì láyà pípọ̀ àwọn ọmọ mẹ́ta báyìí o wọ́n ti ṣe ẹ wọ́n ti parí nẹ́kò wọn àti wàhẹ́kì o ọlọ́run sì ni wọ́n rí mú o so bẹ́ẹ̀ sì wá bá wọn títà wọn náà bọ́dù sí yunifásitì o sọ́wọ́ <laughs> ìwọ ọlọ́run máa gbé gbogbo eléyìí so kálukọ́ kàn máa retí pé graduate graduate graduate ẹ ẹ ẹ bá wọn wá ibi tí wọ́n wọ̀ tí wọ́n tún wá di ẹrù sí wa lọ́rùn ni o ẹ̀kọ́ tí wọ́n kọ̀ tó ẹ pé máa sẹ́lá máa sẹ́lá kálukú ti dá dúró ẹ dàkú sẹ́yìn ò tún jowó lọ so ìwọ ní àwọn ọmọ ẹtì àwọn náà lọ ọmọ ẹtì wọn wọn kó gbogbo ẹ tí wọ́n kọ́ sáàtì orí bẹ́ẹ̀nbẹ́ẹ́ ìtọ́ba lè rí ṣẹṣẹ́ gbogbo nǹkan yẹn tí yẹn bá ń ṣe ọlọ́wọ́n bọ́ padà sànú yẹn náà. ẹ̀fọ́ àwọn náà lẹ́tọ̀ wọn wal miskin àtàwọn aláìní ẹ̀fọ́ àwọn aláìní náà wọn tọ́ba ìsìnká aláìní kò gbégbá bára o ìsìnkú nù gbégbá bára wọ́n na sẹ́bí ọmọ ojú ọ̀nà arìnrìn àjò tí nǹkan tán fún tí ò ní tó fi lè tẹ̀síwájú ìrìn àjò rẹ̀ ó lè gidigidi lu rẹ̀ àmọ́ lójú ọ̀nà ní ó ti dá ọmọ ojú ọ̀nà tí ọ̀bá rẹ̀ ní ràn án lọ́wọ́ ó lè lálàdì tó ẹ̀ràn án lọ́wọ́ tó irú rẹ̀ sì máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn gán ẹ̀yin gán lára lónìí tẹ wà nípò ẹni tó lè ràn yàn lọ́wọ́ ó lè ṣẹlẹ̀ sẹ́yìn náà lọ́la tẹ́ pé lọ lọ síbi kan lọ sí Kaduna. so ssowoalụbụọ izo 12,000 i 6,000 al 6,000 ọ so 20,000 ụmụkabi pe t lọpo otulanalode so si le famili lara famili ta wir so amaoweyibo ntrafhụmanwụ201 tomalụ ọ̀nà ìṣẹ̀lẹ̀ tá a lérò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn dáná dáná lọ dání dúró kálukọ́ ya kó rẹ̀ kọ́ ọmọ kó wá tó wọ́n gbowó lápò rẹ̀ lọ́ba di pé tó wọ́n mà tún máa bá àyàn ṣe máa dùn bára lójijì ẹ dákun ẹni bá rí jẹ kó fẹ́mi náà o ẹni bá rí jẹ kó fẹ́mi náà o subhanallah ọwọ́ adébi tó ń lọ àwọn tó lọ bá yàní kọ̀ǹdíṣàn wọn wọ́ọ̀sì ju bó ṣe lérò lọ tí èèyàn tiẹ̀ sọ pé àgbọ́dá mi ẹ ẹ̀ mọ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa báyìí báyìí báyìí báyìí mo ti búrókù o kọ́lá mẹ́ta abúrékì o so mo nídìí owó tí ń tẹ̀sí padà kọ́dà náà bá ní à kọ́dà wa náà wò pé wá tọ́ wáyìí gbọ́ngbọ́n tiẹ̀ pé gbọ́ngbọ́n kan sọ̀rọ̀ tiwa náà pé ẹ rọra fún wa ní gbèsè kí là á fún yín wọ́n ti gbà á. Ah! àfi dábàá bọ́ bá lè máa mú sọ̀rọ̀ fún kéde mọ́tíláṣí <laughs> bí sèé máa ṣẹlẹ̀ ló bá eh, ìṣẹ̀lẹ̀ máa gbọ́n jù yàn lọ wà láì tẹlifí ọmọ takarọ sórí bí yorùbá ṣe máa ṣe kékeré ni òun kọ́ ẹ̀ eh, kò burú jọba o sì lówó kẹlá kan tó mú atm tó lọ last card náà ló kó lọ so àbí ìlú yẹn gan kò sí atm mo mú atm lọ́wọ́ <laughs> àbá àwọn olórí ikú tó da ayé tó ti gba atm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàláì ní ọba á ah, ìjọba máa ti èmi náà èmi náà àjàjà tó tiẹ̀ tó jẹ́ pé ń lé kíni owó tó tiẹ̀ ní lábẹ́ tìmùtìmù rẹ̀ is hundred thousand naira ǹgbọ́n làásà àfọwọ́ ránṣẹ́ Kaduna tó <laughs> wọ́n bọ̀ wá kó owó pé à nígbà tó ti jẹ́ pé wọ́n láwọn ń padà sílé ni kì í ṣe pé bóyá wọ́n ní ká fún àwọn lówó kan táwọn fẹ́ ná táwọn fẹ́ jẹ àwọn èso kùrọ̀ òbúrò ẹ̀sìn wọn lọ sí Mando garage so kẹ́ ẹ fi wọ́n lé ọkọ̀ ẹ fi wọ́n lé ọkọ̀ tí wọ́n á lọ sí agbọn ibi tí wọ́n láwọn lọ tí wọ́n bá sì wọkọ̀ lóòótọ́ tí a rí dájú pé ilé ni wọ́n ń lọ so a jẹ́ pé kẹ́ ẹ wá fún wọn one thousand yìí kí wọ́n fi ránjẹ lọ́nà Allahu akbar yóò gba owó yóò máa sọ̀kọ́ ni yóò sì tún máa dúpọ̀ pé ah tẹ̀sán kúrò bá ọkọ̀ yìí Allahu akbar pẹ̀lú gbọ́lọ́ tí mo bá délé lọ́la fi ẹ̀rọ wọ̀ mí ní àá nídìí ọwọ́ yìí so gbogbo olú rẹ̀ máa ṣẹlẹ̀ èèyàn ọgbọ́n bí n tí ó ṣèyàn kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ má jẹ́ ká burú sí wa rẹ̀ ẹ láàánú sẹ́ni tẹ̀yìn bá rí kó wà ń kó kẹ́ sàánú rẹ̀ lónìí ìwọ náà máa tó lè ṣẹlẹ̀ sí ọ ẹ̀ máa yín ká iná sọ pé tí ẹni tí bá máa ń rìnrìn àjò nípa tìrìn àjò yìí tó bá ní gbogbo ohun tójú òun rí lórí ìrìn àjò ló wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kò lù wá anything tó bá lè mú ọ travel ní travel torí pé oríṣiríṣi nǹkan ni máa ṣẹlẹ̀ ẹ bára yín nípò ẹni tó gọ̀ ọ́ tó ń tipẹ́ gbọ́n ẹ sì ní lè lu ọgbọ́n àfi kẹ́ ẹ fi àgọ̀ kẹ́ ẹ ti yanjú àárín nítorí tí wọ́n bá fẹ́ sọ pé ọgbọ́n wá jìyà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ẹ tó fún ọmọ arìnrìnàjò náà jẹ wala tubadhir tabdhira ẹ má nánà kú náà o innal mubadhirina kanu ikhwana ash-shayatin nítorí pé àwọn onínàkúnà ọmọ ìyá ṣètọ́ọ̀nù ni wọ́n o. وكان الشيطان لربه كفورا aláìmoore ni ṣètọ́ni sì jẹ́ sí olúwa ni jẹ́ sí olúwa ẹlẹ́dàá ọba wa ni àìbámà táwọn ẹni tá a wí yìí máa tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ lágbára rẹ̀ ò lágbára láti ṣèrànlọ́wọ́ nígbà yẹn ọ̀fẹ́ ọ̀fẹ́ kọ̀yìn sí wọn nípa ń tán béèrè ní ò lágbára rẹ̀ àmọ́ wọn náà fi ojú síbi kan pé inṣọ́ọ̀lá síbi tí mo fojú sí tó bá ṣèṣore ìní sẹ́láì fi nǹkan sọwọ́ sí yín. onídìíkọ ọmọ kà ó ìwọ ọfẹ yẹra fẹ́ni tí ń tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ nínú àwọn ẹni tá a ní kó fún lẹ́tọ̀ọ́ wọn nítorí ikú wọn náà fojú sun orí kan látọ̀dọ̀ olú ẹlẹ́dàá rẹ ti ń bọ̀ àmọ́ tó o tí ì rí gbà má bá wọn sọ̀rọ̀ burúkú má bá wọn lọ́kàn jẹ́ kò bá jẹ́ fámìlì rẹ kò bá jẹ́ láìní kò bá jẹ́ arìnrìn àjò má bá wọn sọ̀rọ̀ kò bá kùn gbé ṣùgbọ́n faqul lahum qawlan maysura ọ̀rọ̀ tó rọrùn ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹnìkan ọba wọn sọ ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹnìkan ọba wọn sọ torí pé wọn náà ní ẹni tí ò ní kò sì lè fi ẹni tí ò ní kò lè fi tọrọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó pọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó rọrùn ní kó bá wọn sọ pé kò sàdéhùn fún wọn pé inshàlá inshàlá tí nǹkan bá ti bọ́ sí fèmí náà ìyá àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú ògbọ́nà ẹ̀rọ wọn ẹ dákun ẹ má bínú bọ̀dá mi ẹ dákun ẹ má bínú àǹtí mi àbúrò mi fọwọ́ wọ́n sí ní tèmi náà retí tó bá ti bọ́ sí pẹ̀lú ògbọ́lọ́ ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan kan ọ̀rọ̀ tó lẹ̀ tárísìkì tó bá ti tọ̀dọ̀ ọlọ́run bọ́ sí mi lọ́wọ́ pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀rọ ọ̀run tí bùkátà bá ti sẹ́kù fún yín. فقل لهم قولا ميسورا sàdéhùn títọ́lọ́ bá ti ní kí nǹkan bọ́ sí ẹ̀rọ ọ̀run gbèsè ayọ́ máa lọ́nà èsì pé káka lélekúle sẹ́ni tá a lélekúle sí tó náà fi máa wọ́nà àti fọ́ wa nífọ̀kúfọ̀ bá a ṣe fọ́ àgbà nígbà tá àgbà bá ti lélekúle afọ́ ńfọ̀kúfọ̀ ni wọ́n sì jẹ́ni tó ṣe é pé wọ́n máa lé àwọn èèyàn jìnnà àwọn mọ̀lẹ́bí ẹ̀ ọwọ́ ògede pé ìwọ́ba àti nítọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ tí bọ́ba tó fún ọ tó sì jẹ́ kí tiwọn kọ́ há gádígádí wọn náà lọ́ba tó lè mú gbà yí padà tí wọ́n tó ní lè padà dẹni tí ò ní má táwọn tí ò ní lónìí lè padà dẹni tí ò ní lọ́la irú ọwọ́ ọlá tí wọ́n fi ń gbá wọn lójú irú ọwọ́ àbùkù tó ń fi lọ wọn mú ọwọ́ tí wọ́n lè dọ́wọ́ láyìn ó lè dọ́wọ́ tí wọ́n máa kàn wọ́n náà lábùkù kò sí nǹkan tí ọ̀sẹ̀lẹ̀ rí jẹ̀mọ́ lábẹ́ sẹ́mẹ̀ yìí ẹ̀mọ́ yìí tó ti fa àbùkù kan bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ tó padà wá dípò ní ọ̀la wa bọ́ sí lọ́wọ́ àmọ́ kàkà kó wọn kàn wọ́n lábùkù dáadáa ló ń sùn sí ṣé ìwọ náà jẹ́ èèyàn dáadáa jẹ́ ọmọ dáadáa fáwọn mọ̀lẹ́bí rẹ̀ láti já ọmọ burúkú owó ilé ayé ayé láàrí owó ayé láfìsí ayé náà láti ti sọmọ ẹ̀yà ayé láti ṣe mọ̀lẹ́bí wọ́n adijọ́ gbẹ̀ndà òkè àmàlà ẹ̀ka bẹ̀bẹ̀ iná ọmọ láyé tẹ̀sà aló ọ̀rọ̀ bídà wà pọ̀ ní símọ́ ẹnì kò tiẹ̀ ní béèrè ẹnìkan wọ́n adijọ́ gbẹ̀ndà òkè àmà títí láti bára wa. bóyá lálùjẹ́nà táwọn ọmọ náà fi bára wọn nínú náà ìgbà náà wọn á máa àwọn torí ẹ̀ ọ̀dọ̀ wa kí mọ̀lẹ́bí ó bàjẹ́ lórí wa ẹ má ẹbí kọjá lọwọ wa ọla lè ọkọ bá tún àwọn wa ṣe kó kí kọjọba wa ní wa. pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa ṣetán tí ma fẹ́ dàrin mọ̀lẹ́bí rú mọ̀jọ́ ráyè láàrin wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ìbéèrè ara ọ̀tọ̀ ìtànà pé táwọn obìnrin làwọn wípé báwo làwọn ṣe lè múra lórí fún sọ́lá tó máa lálàáfíà. wọ́n wọ aṣọ tí ó bo gbogbo ara wọn látòkè títí délẹ̀ yóò bò ó títí dé òkè ẹsẹ̀ wọn eléyìí ni aṣọ tóbìnrin fi ṣe sọ̀lá táṣọ bá ti wá kéré síbẹ̀ tí wọ́n á ṣe sọ̀lá kọlọ́ mọ̀ pé nǹkan gbára gbóná lásán ni aṣọ tó wọ̀ gbọ́dọ̀ bo gbogbo ara rẹ títí dé òkè ẹsẹ̀ rẹ ètò túmọ̀ sí pé tó bá forí kanlẹ̀ tí àtẹlẹsẹ̀ rẹ hàn kò bá sọ láti rẹ̀ jẹ́. wọ́n ní pé sáwọn lè máa ṣe ìdúrà fún eh, lórí sàárè ìrànwọ́ tó wà ní kọ́ńpáàdì dáadé wọn. sọ́kùn làwọn àbóbìn ẹni tí wọ́n bá sìn kú sílé wọ́n ti kọ́kọ́ sọ àṣìṣe àṣìṣe ńlá àṣìṣe pé wọ́n takò lànà ànábì sallallahu tẹ́kẹ́ nu tó ti kọ́ wa ni ká lọ́ọ́ máa sin òkú wa sórí tẹ́ tó ń ti àṣìṣe yín náà ẹ lè ṣàdúrà fún òkú yín ṣùgbọ́n ìṣàdúrà fúnkù ọ̀sẹ̀ dìgbà tẹ́ bá lọ sídìí sàárè rẹ̀ kó ọ̀sẹ̀ dìgbà tẹ́ bá lọ sídìí sàárè rẹ̀ nítorí pé sàárè ẹ̀yọ̀ kan kìí ṣe orí tẹ́ ntí sẹ́rí a sì sọ ni pé tẹ́ bá fẹ́ bí orí tẹ́ wò àdúrà wò tẹ́ bá débẹ̀ eléyìí nké sórí tẹ sàárì lásán lélẹyìn torí de eléyìí báyìí tẹ bá bẹ sàárì bàbá yín àbí màmá yín wò gbogbooru náà pé kẹ tọrọ fún wa bẹ àmọ́ ẹ má lérò pé a lè ṣàdúrà fún wa àfi ká lọ síbi sàárì o náà. wọ́n ní jáwọn lè yọ zakat lórí pọ́pátì àwọn àwọn ní pọ́pátì púpọ̀ bọ̀ ní ṣe pé wà ní. dáadáa ẹ yọ zakat lórí àwọn pọ́pátì yìí tó wá yẹ pé àwọn property tẹ níyẹn wà fún títà rírà níta bá ti ní fún títà rírà ayọ̀ zakati rẹ̀ àwọn tó wá pé ń tẹ gba lórí pẹ̀lú àwọn properties ní ká nílé ẹ àwọn mọ́tò tẹ ń gùn ẹ àwọn engine tẹ ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ní yọ zakati àwọn eléyìí wọ́n yọ zakati fúnlé wọ́n yọ zakati fún mọ́tò wọ́n yọ zakati fún àwọn equipment àfi tí gbogbo ẹ̀ bá wà fún títà nítorí bá wà fún títà là máa yọ zakati rẹ̀ náà. wọ́n ní ṣé táwọn bá ń ṣe sọ̀rọ̀ táwọn bá ń kíta rà mí bí ṣé ó dandan káwọn kí wítìrì ọ̀ àwọn ẹni sọ wítìrì àwọn àdì bàtà bá jí ní. ẹni tí máa ń dá sọ̀rọ̀ láti tọ̀rọ̀ wéhì rẹ̀ sí ó lè lọ wítìrì rẹ̀ lára títí dòwò àwọn tó bá wà lẹ́yìn ìmáàmù ìmáàmù ti ṣe wítìrì ìṣòwò náà bá ṣe ni kó ọmọ bá ya pàṣẹ mọ náà. asalaamualeykum. aleykum salaam. ẹ ẹ níbi ìkọ́bí rẹ̀ ìjẹ́ tọ́ tabarí rẹ̀ kí kò ṣe sọ̀dá ara rà ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí káwá fi bá sọ pé kó máa ṣe sọ̀dá ẹ̀ kan iná nínú márùn-ún kí a máa ṣe ní ìgbìmọ̀ tó lè tọ́ pé fún un. ẹni ìyẹn ṣe sọ láti rárá rárá àmọ́ mùsùlùmí ni tèpé ò lè ti jẹ́ mùsùlùmí káfìrí lélẹ́yìn káfìrí lásán lásán nítorí islam ò ní í ṣe pẹ̀lú orúkọ ò ní í ṣe pẹ̀lú pẹ́ńpẹ́ ẹran súnà rẹ nítorí islam ní í ṣe pẹ̀lú táàbì pèèyàn ní mùsùlùmí oníkọ́jọ́ pé mójútó ojúṣe mùsùlùmí ẹni ò bá ti mójútó ojúṣe mùsùlùmí kìí ṣe mùsùlùmí káfìrí lásán làwọn eléyìí sòtí káfìrí ọba ti gba islam gbogbo tí mẹ́nu ẹ̀sìn islam náà ni ọmọ bá wa ṣe kìí ṣe pé ọ̀sọ̀ pé ẹjẹ́ mójútó àṣùbà ìfìyókù lẹ̀ káfìrí nàtó ní ìjàgbọ́sọ̀tò kan wọ́n ní tí ó tó bẹ́ẹ̀ ló ṣe gba Islam pé kó pa ẹran àkíkọ. kò bùkátà kò bùkátà ṣe jù ní gbogbo ilé. Hmm. wọ́n ní àwọn ní olóńgbò tó lè ti dàgbà gan wọ́n ní àwọn dẹ́mọ̀ pé kò tọ́ fáwọn láti jẹ́ Islam pé dáwọn lè fáwọn tó máa jẹ́. Ah, àbúrò fún ẹbí ó kú kẹ́ẹ̀sì ẹ ló ti dàgbà gan tóun náà wà ní kú jẹ́jẹ́ rẹ̀ ẹjọ́ kú ó bá ti kú kẹ́ sìn kẹ́ wá sí kébi kẹ́ wá lọ sìn kẹ́ lọ ṣe sàárè fún kẹ́ wá tún wá lọ ya fọ́tò rẹ̀ sí kẹ́ lọ gbé kẹ́ máa gbé fúláwà sí lọ́dọọdún bí táwọn òyìnbó tí ò gbádùn náà. wọ́n ní fámílì àwọn pé gbogbo àwọn fámílì àwọn pátá náà máa ń ṣe bílíà káwọn dẹ̀ máa ń sọ fún wọn tó gbọ́ àwọn tó sọ̀rọ̀ sáwọn ènìyàn wọ́n ní ṣé àwọn lè stop láti máa sọ fún wọn bí kò tẹ̀sẹ̀. ẹsẹ̀ rí kẹ́ ẹ má sọ fún ẹ má sọ fún wọn máa bóyún kò sí wàhálà mi kọ́lá kan tó máa sọ̀rọ̀ yín lẹ́yìn gbogbo ẹ̀ náà lọ́lọ́wọ́ bó wò máa ń tẹ̀yìn fún àlùjánnà inshallah. wọ́n ní pé obìnrin làwọn pé ṣé gbogbo nǹkan ní àwọn bíi owó àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ọkọ àwọn náà nìyí. ń bò ń bẹ ntọ́bìnrin ní òun lónìí ntọ́kùnrin ní òun náà lónìí lirrijali nasibun mimma iktasabu walinisai nasibun mimma iktasabna wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان على كل شيء شهيدا وان تريد إليه باي أوو بني وبني لوني أوو تاكوني ناتو جون لوني بولو زاجة وقوين لوني كن ما تيزي قوي وفع لن يعبر نعم أبا قوين صافين لكون لون لووين نعم اللهم عليه الصلاة والسلام يا إشاء wípé eh, rákà méjì tó gbẹ̀yìn yẹn àwọn á tún gbàgbé sí súrà mi pé kí ni tàn àwọn aláwọ̀ kàtà láwọn ọ̀dọ́ tó tí wọn bá ti jẹ́ pé tí wọn gbé gbàgbé ló mú wọn síbẹ̀ à ń bẹ lọ́n kó má sin kankan lórí wọn à ń bẹ lọ́n kó má sin kankan lórí wọn nítorí pé wọn nù hadith náà tí Imam Muslim tó gbé jáde pé àwọn máa ń kà níbi sọlá tó làásì bóyá àbí àṣọ náà nàbì sallallahu alaihi wasallam nírọ̀kà kẹta àtẹkẹrin ni wọ́n fẹ́ ké ní tó gùn tó fàtí alẹ́ méjì so eh, torí ẹ ẹlẹ́yìn wọn pè ní tahmin ó máa ń dàbí ó máa ń dàbí ìdìbò ànábì lọ sọ pé màmá kejì fàtí àlọ́ torí ẹ̀ náà la sọ pé à ń bẹ lọ́kọ́ máa burú tó bá kó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan rí àbẹ̀ǹkẹ́ pé àwọn àmàmà àyàfi ló bá ti jẹ́ kókó lọ́wọ́ lọ́wọ́ ní bá ń ké torí pé sọ̀hábì kan táwọn bíbí ṣe eh, olùdarí fún àwọn sọ̀hábà kan lórí ìrìn àjò kan wọ́n fẹjọ́ rẹ̀ sùn pé gbogbo kí ó tó bá ti kẹ́nu sọ láti ó ti ka kúrò aláwọ̀ lẹ́yìn rẹ̀ tó wá kébi kúrò aláwọ̀ ní ké tó náà sì ní irú rẹ́sìn tí sọ̀hábì yìí ní kí ló dé ó ní torí pé wọ́n rí pé ìròyìn ọlọ́run ó sì fẹ́ràn ọ̀la ó wá wò láti máa gbà sọ̀nàbì náà sì fi hàn pọ́lọ́ náà fẹ́ràn náà. wọ́n ní zakati ní kejì pé mọ́mí àwọn wá bá àwọn tọ́jú tó bá wọn ìṣẹ́ tàbá bẹ́yọ́ sí àwọn ayọ́kùn wọn. ṣebí bàbá yín wà láyé tí bàbá wọn bá wà láyé ọkọ ló máa ń yọ fún ìyàwó ẹ̀ tọkọ ọba sí láyé obìnrin òun náà ni ọmọ yọ nǹkan rẹ̀ fúnra rẹ̀ tó bá rẹ̀ ní bá gbẹ́rù rẹ̀ tó bá yọ kò sí wàhálà. wọ́n ní ṣọ́ọ̀pù àwọn ibi táwọn ti ń ta oògùn ibi táwọn lè sọ láǹbẹ̀ tó yẹ pé àwọn pálí oògùn ìyàwó wọn wà lára rẹ̀ tọkùnrin làwọn àbóbìn mẹlẹkùn làhán obìnrin ibi tó jẹ kó máa ṣe sọ láti rẹ nínú ilé rẹ ilé rẹ gan ibi tó tún bọ́ sí kọ̀rọ̀ gidigidigidi ó ní ládàá púpọ̀ ju gbangba lọ nínú ilé rẹ tẹ̀yìn wá níbi tẹ́ǹtì tó oògùn ṣọ́ọ̀pù tí a lè máa ṣe sọ láti rẹ ó ti di yorùbá lẹ́bù so níbẹ̀ yẹn tán à ń bẹ lọ́nkọ́ máa burú. sòtì ọba wa ní burú ẹ gbọ́dọ̀ gbé fọ́tò síbi tá à ń tẹsẹ sọdá náà. wọ́n ní ṣé àwọn lè ṣe ìbádà tó ní pé èèyàn ní èèyàn wá kọ́wọ́dọ̀ náà bí kí àti sọlá kí àwọn máa gbẹ àti kí àti olùsọlá ti wo ẹ̀yin ti dá fúnra yín ó ti so àmọ́ nísìnyí ká pé yọmù khamis àbí lẹ́tìnẹ́yìn sí wa lójú kòkòrò tá a máa ṣe ẹ wá sínú ẹ wá ní wọlọ wo sùyàmù tí mo ṣe lónìí sí nǹkan báyìí fún mi ẹlẹ́yìn ọ̀gbọ́n. wọ́n ló bèrè làwọn àwọn máa ń ní àwọn ìròyìn burúkú ìròyìn ṣe tá àlọ́pọ̀lọ́ gan pé tó fi tóbi oṣù mẹ́rin báyìí pé bí àwọn lè ṣe. tí wọn ọ̀pọ̀ lọ́kọ ni ẹni tí ò bá lọ́kọ àwọn ìròyìn burúkú máa wá sórí wọn o àbọ̀ lọ́kọ kọjá pọ́kọ́ pátì ìròyìn burúkú lè wá sórí ẹ tó o bá ti lọkọlọ lọkọ kíákíá tọkọ rẹ bá kọ ti fẹjọ́ sùn fẹjọ́ sùn kan lè bá a bọ pàkíyèsí rẹ so kọ bá jẹ pé wà isolated wọn nìkan lọ ń dá gbé ẹnìkan kan sí pẹ̀lú rẹ ó tún léwu so kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tí ìròrí burúkú bá ti pọ̀ fún yàn especially àwọn obìnrin bá ń dáwà ń dáwà báwọn ó súnmọ́ pé nípa àlùjánu lè fọwọ́ bà ọbẹ̀ tà ọ̀gbọ́dọ̀ máa dá wà ọ̀gbọ́dọ̀ máa wà níbi táwọn èèyàn kan ti wà pẹlú rẹ láwọn fámìlì àwọn èèyàn rẹ wọ́n ti wà pẹlú rẹ àkọkọ rẹ sì máa gbọ́ àlùkùránì lọ́pọ̀lọpọ̀ níbi tó wà yẹn ìròrí tó wà lórí rẹ ọ̀sọ́ bó ṣe jẹ́ àmọ́rú ìròrí náà àwọn kan sọ pé bọ́yá ìròrí burúkú tí a àṣetọ́ ni máa mú wá fáwọn èèyàn náà. ṣé báwọn bá ti ṣe wá fún mi níta pé ṣé dandan ni dáhùn fún ṣeré yorùbá ni má ṣe kí ákìlú fámìlì nípa lókè wà jẹ ṣé dandan dáhùn fún ti ṣe mi. ákùlù tẹ bá ti ṣe ákùlù ìyàwó ti di ìyàwó ìyàwó ti di ìyàwó so wàlímà ló kù so báyà wàlímà là ń ṣe yẹn so ẹlẹ́yìn nù. wọ́n ní àwọn fẹ́ẹ́ ìdúmọ̀ rí pé ṣá orílẹ̀-èdè àwọn dẹ́ẹ̀ ti ṣe ìdúmọ̀ rí táwọn lè sọ fún ẹ táwọn lè fẹ́ pé àkàrà ìṣẹ̀lẹ̀ yìí o. tọkùnrin ló hàn bóbin tó bá kọ́ pin ni kí ló fẹ́ sọ pé o ṣe zinari ok fún òde bá lu ọ lẹ́gbàá ló fi sọ fún obìnrin tó fẹ́ fẹ́ kó o ti ṣe zinari tí wọn mọ̀ pé tó bá ti fẹ́nu rẹ sọ̀n náà ló fi máa bú ọ láéláé so tó bá jẹ́ pé obìnrin ni tí ẹ lè má lè ṣe gbé pamọ́ ẹ̀hẹ́n wọ́n á máa ti rí i pé àwọn ọ̀gá ń lé tó kí ló dé wọ́n lọ lọ tó wọ́n lè béèrè tó náà kó ní ọmọ wa kà pé zina ló ń ṣeun gan àti ọ̀pọ̀ ló ń bò láti rí èsì pàṣírí rẹ̀ tú tó kọ́ má tú àṣírí ń ló ti dà jù kó kó kó wá nǹkan kan tí ó gbé bọ́yọ̀ fẹ́ bẹ́ níjọ́ kan láti ibìkan síbìkan nìgbálẹ́ bá ya àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nítorí pé ó rùn sọkọ bàjẹ́ tó máa mọ̀ pé ẹnìkan ti kọjá lára rẹ rí kó tó di pò ń fẹ́ ọ àfi tó náà bá jọ́gùn so gbogbo orú àwọn kan wọ̀nyẹn ó yẹ ká ṣàkíyèsí rẹ̀ so ọmọ atọrọ àforíjìn tó wá gbé irú nàìjíríà wa ló wà tó ti ṣe zina àbáwọn gbogbo ilé ayé gan lónìí yàtọ̀ sáwọn ibì kan bíi méjì tí wọ́n ti ń lò fún ọlọ́run yìí tí wọ́n ti fi ìyà jẹ ọ́ tọ́lọ̀ ní kí wọ́n fi jẹ ọ́ tí wọ́n á kébi tí wọ́n ti fi ìyà jẹ ọ́ ni wọ́n máa pé ọ̀rọ̀ rẹ tó bá ti jọ gbé ní alùpùpù wọ́n máa bẹ táàtẹ̀lì mẹ́ṣíà lábẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́ tó bá wù yóò sọ àmójú kúrò fún kò ní fi ìyà jẹ tó bá sì wù yóò fi ìyà rẹ̀ jẹ tó ọmọ atọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ọmọ kábàámà àmọ́ kọ́ wàá kà sẹ́ni tó fẹ́ àbẹ́ni tí wọ́n fẹ́ pé kìnnì ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ní sọ tọ́ kíjọba níbi tó ti ń lo òfin ṣẹ̀ríà pé kíjọba wá yé òfin kan padà nǹkan modify rẹ̀. bí wọ́n ṣe yí bí wọ́n ṣe modify rẹ̀ wọ́n mú sáǹpù wa. wọ́n ní bíi kánà tó bá ti sìn lọ́kọ̀ tó bá ti sìn lọ́kọ̀ tó bá ti sìn lọ́kọ̀ tó bá ti sìn lọ́kọ̀ kí ká mọ̀ máa nà kìí sòfin ọlọ́run eré mi èyí ò ṣe yí padà láíláí àmọ́ modify tẹ́ lè sọ ni pé á na ẹni tó ṣe zina lẹ́gba hundred á sì tún gbé pamọ́ fọ́dún kan lọ sí ìlú àjòjì fọ́dún kan àmọ́ wọ́n ní kàkà ká máa fi ọwọ́ nà wọ́n ti wá sí ẹ́ńjìnì tí ọmọ àná ẹ̀yìn náà ni modification mo rò pé yé wa so náà ẹ́ńjìnì ọlọ́ni ọmọ àná wọ́n ní àkàrò dáhùn àgbẹ̀mọ̀ wọ̀ tẹ́lẹ̀ tẹ̀lé àrùn tí a máa ń ṣe nígbà tí a rẹ̀ twenty four tí síwájú ká tó. kátó sínú láàwẹ̀ kátó sínú láàwẹ̀ náà. wọ́n ní àwọn tẹ̀ kó dé sẹ́ẹ̀tì àwọn wípé àwọn èèyàn máa ń wọ́n máa ń dà wọ́n láàmú bíi kí wọ́n fọ́ ilé káwọn bá sí ìlànà ìgbà tí pé sáwọn àwọn dẹ̀ ń gba àwọn fẹ́ wá jábọ̀ wọn máa sọ ok ẹ̀yìn eh, eh, eh, pé àwọn fọ́léfọ́lé. pé àwọn ẹ̀ ti ń wò pé àwọn ò lè rajà àtìgbà yẹn. ẹ̀yàn wọ̀ ẹni tí ẹ̀yàn wọ̀ ẹni tí ó àbí tí ó yà ajá àwọn sì bá gbénu lé òde ní ọ̀mọ̀ òde ní